وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأذلنهم ولأمنينهم ولا امرنهم فلا يبتكن اذان الانعام ولا امرنهم فلا يغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر اسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان الا غرورا اولئك مهواهم جهنم ولا يجدون عنها محيصا وقال عز من قائل قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخذتني إلى يوم القيامة لاختلكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا أخرج الإمام مسلم رحمه الله عن جابر بن عبد الله رضي الله عنه قال رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس يدعو عرشه على الماء ثم يضع في السرايا وأنهم منه منزلة أعظمه فتنة يجيء أحد فيقول فعلت كذا وكذا فيقول ما صنعت شيئا قال ثم يجيء أحد فيقول ما تركته حتى فرقت بينه وبين امرأته قال فيدنيه منه ويقول نعم أنت قال الأعمش أراه قال فيلتزمه اللهم صل وسلم وبارك وعلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وذريته وأزواجه والتابعين لهم بإحسان إلى يوم الدين أدبكم الله وبا باتي نولا يوتيوان مسلمي gbogbo nǹkan tá fi báyọ̀nù rẹ̀ pàdé ó kà fún wa ó sàlàyé rẹ̀ fún wa ó sì clear gbogbo nǹkan tó fi ṣe pé ìyọnu rẹ̀ yíta bá bá pàdé èsì tí ó fi pé tá fi rí gbé dọ́dọ̀ rẹ̀ ó tún sọ́lá rẹ̀ fún wa ní tí òfin ní dá lọ́nà àwọn àfáà sọ fún wa pọ́ lọ́wọ́ bá ní Kùránì ọlọ́run sọ pé máa ń já abil hasana sọ́lọ́wọ́ aṣọ àǹfààní ha ẹni tó bá ṣiṣẹ́ dáadáa tó jẹ́ ládàá tó bá mẹ́yọ̀ kan wa ọlọ́run fún ní ládàá mẹ́wàá wọ́n ní ọlọ́run bá bí èèyàn ṣe dáadáa tó wá dáadáa òun gbé dọ́dọ̀ ọlọ́run kí nǹkan ò kọ́ sí i nǹkan kan ò bá jẹ́ nǹkan kan ò rọ́ dànù nǹkan kan ò káńsù rẹ̀ òní máa ń ja ẹni tó rí dáadáa rẹ̀ gbé ní ọ̀dọ́ lọ méjèèjì náà lànà ìsọ̀tọ́ là ń jẹ́ fún wa ànábì gbogbo nǹkan tí ó mú wa ní ọ̀nà ọlọ́run ọba ànábì kò fà wá láṣẹ rẹ̀ gbogbo nǹkan tí ó jẹ́ kárí gba kárí bíbí ní ọlọ́run ọba ànábì sọ́lá ọ̀sọ́lá owó ọ̀nà máa ń parí. à tíṣẹ́ ìtọ́nù máa ń gbà láti fi gbọ́mà nẹ́bí adam mú ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó máa gbà mú títí tí ó fi pé tó bá padà gbà mú tán kò ní wà sensitive mọ́ rárá bí ẹni tí skin rẹ̀ ó ti bó ni ó ti jó ó sì fi kọ́lá tí nǹkan bá ń kàn bẹ́ẹ̀ kò fíìlì péènì mọ́ orí pé títí ti gbé nǹkan rẹ̀ ó ti rẹ́ńdà rẹ̀ insensitive. Shaitan, iblis anything tọ́lọ́run bá ti ń opposite ló máa ń wá ẹni tọ́lọ́run bá ti yọnu sí òun ò fẹ́ kéèyàn sún máa ní òun náà láti rí and anything tó bá ti jẹ́ yọnu ọlọ́run ọba ń kọ́ béèyàn bá fi lè ṣe inú rẹ̀ máa ń bàjẹ́ inú rẹ̀ máa ń bàjẹ́ nǹkan ìbínú ọba ọ̀lànà ìsẹ̀sílà fi sọ fún wa pé nínú ọjọ́ tí ìbínú máa ń mú ṣètọ́nù tí máa ń bínú gan tí ò ní gbádùn ara rẹ̀ oníjọ́ àràfà níbi táwọn èèyàn bá ti wà níbi tán tó wà ní àràfà àti ń bẹ̀lọ́ ọba tó gbogbo pé la ilaha illallah wahdahu la sharika lah ah, káì tó gba àwọn eléyìí ti dáhùn ní tawhid gbogbo àwọn eléyìí náà ni wọ́n sọ nílò lọ́lọ́ inú

wọ́n sọ pé ìṣẹ̀tọ́ kan ló sàgbọ́ kó ló kọ́ ara ẹ̀ bá ni ẹni tí ń tẹ̀lé ọlọ́run ẹni tí ń ṣe ìjọsìn bá ara ẹ̀ ṣe mú yẹn níta àwọn kankan bẹ tí distress ṣètọ́ pé ah opportunity kò ń wọlé sí náà kó máa súpà sí obìnrin ètò ìbílẹ̀ try ilé ìwọ gẹ́gùn ṣe pé tọ̀kọ́lọ̀ kó sáànù wa náà kọ ẹ̀ńtí mánìkẹ́ ní ò bá tó iṣẹ́ náà bá fẹ́ gbà mú jọ tó bá ní problem ní ṣètọ́nù máa ní olùgbé wọn ní àà ní ṣe ọ̀rọ̀ ní ṣe má dáwọn olóhun o dákùn fọ́tínà gbé wò bóyá má dáwọn olóhun o kò sí nǹkan kan tí kò sí ọlọ́run òkú ájò tó bá ti wà ní pọ́blẹ́mù èèyàn máa wà bọ́ ní rébù ṣíṣe ìtàn èèyàn wà bọ́ ní rébù so bẹ́ẹ̀ ní sáwà bọ́ ní rébù yẹn inú yóò máa dùpẹ́ ẹ̀hẹ́n ẹni tóun ti try nígbà tó lágbára yìí nígbà tó wíkì ní ti lòun olùgbà ọ̀nà ìlú ànábì àyíwò pé ènìyàn máa tàbí àṣẹ gbèmọ́ sí ẹnu àlà ìkéjì ẹ̀tọ́ máa rí ẹwọ ànábì ọlọ́run ọba mi bí ànábì mẹ́ta lẹ́gbà ọlọ́run ọmọ fún alẹ́sàkù pé ń jọ tó bá ti pé nǹkan tó bá ti kàn wọ́n ṣètọ́nù ó fi pé ah òun lè rí bí act by sínú rẹ̀ ó dún wọ́n wà fi action yẹn ti ṣètọ́n ìkéjì ànábì Yusuf wà nù ẹ̀wọ̀n lábòsí wọ́n fi sẹ́wọ̀n lábòsí nígbàtán fi sẹ́wọ̀n lábòsí tó náà wọ́n fá ah, ọ̀nà ó múlé gbà nìfi jáde ẹni kọ̀kan náà méjì tó bá tú àlá nígbà tó sàlá fún tọ́tọ́ bá ah, eléyìí ní sìgbẹ̀lú tàtù alóhun ní ó padà máa sin ọba so òun ó sọ mọ́ba kùránì wà kọ́ọ́lá lílẹ̀ fi gọ́nà annáwó nẹ́jí mínú hùmá ẹni tó rò pé yóò ṣe fún náà méjì tó tú àlá fún ẹgbẹ́ni kejì wọn pé tó ní wọ́n pààrùn yóò ní pé ẹni tí wọ́n pa kò sí ìgbàtẹ́fẹ́ sọ lọ́dọ̀ rẹ̀ òun bá tiẹ̀ lọ ṣùgbọ́n lè tó ní sòwò padà fún mọ́ba tí ó mọ̀ fọ́ba ní nǹkan mo tó ní ọmọ nǹkan bó mọ̀ fún Yusuf sọ pé òrùkúrú ní ọba ti dọ́dọ̀ ọba rántí mi ń bẹ̀ pé ẹnìkan wà lẹ́wọ̀n o kò yẹ kí n wà lẹ́wọ̀n ọ̀rọ̀ ẹ́ nígbà tó lọ́wọ́ bó sọ ọba ní Yusuf inú ṣètọ́nù ń tò pé bí nǹkan bá mú ọ dáadáa tán tó bá ti nira a lè fẹ́ ẹ̀kan táà fẹ́ ṣe ọ̀la ọlọ́run kò fi pa àǹsá ṣẹ̀ìtọ́nù díkìrà ọ̀dẹ̀ ọlọ́run ṣẹ̀ìtọ́nù mú ọkùnrin yẹn gbàgbé láti sọ fọ́gà rẹ̀ sí à Yusuf wà ń bẹ̀ torí pé ìjọ́ mú ṣẹ̀ìtọ́nù fún mi má ẹni tí bá ti ń tẹ̀lé ọlọ́run ọba the other side ní ṣètọ́nù wa ẹlẹ́ẹ̀kẹta ṣètọ́nù máa ń fẹ́ kí yẹn ṣe wàhálà kí yẹn dààmú gan torí gbà wọn náà ni ìmọ̀ nìyẹn máa ń wà tẹ́sẹ̀ ṣẹ̀tẹ̀ bá wá dààmú ó yára pé kò sí nǹkan tó fi lọ yàn èèyàn ò ní fẹ́ ṣe tọ irú eléyìí náà lẹ́ẹ̀rí ẹ̀yìn ó rí pé ńgbà tánàbí Musa alayhi salatu wassalam tó náà sẹ́rìn àjò lọ́tán bẹ́lọ bá kádúrú ẹni ọmọ tó tẹ̀lé tó jọ́dọ̀ tó tẹ̀lé wọ́n ti rìnrìnrìn fa ìtí Musa sọ fún pẹ́tọ̀ tọ́ bá ti débì kan ẹja táàjọ́ sínú àpótíù níbi tẹ́jà òun bá ti dìsàfíà ibẹ̀ ẹ̀rì tí wọ́n ti kọjá abẹ ẹja padà ẹja táàjẹ̀ ń kọ ó ní à wọ́n bínú tó rẹ́jà òun nígbà tá a débi tá a dé òun tí mo gbẹ́ja kalẹ̀ hmm? mo gbé e kalẹ̀ ṣètọ́nù wa mo mẹ gbàgbé ìrìnà tó rẹ́jà mọ́ ìgbọ́sẹ̀ tó fi mú gbàgbé tó rẹ́ tó fi kìí fà pé wọ́n rẹ̀ tó gẹ́ẹ̀tì ọmọ ṣe wàhálà lọ ọmọ ṣe wàhálà tán ìgbà òun ló mọ rí èèyàn bá mú káàárẹ̀ ṣe èèyàn yóò wọlé béèyàn bá wọ́ náà tí ó fi jẹ́ tó lé tí ò rí yóò wọlé béèyàn bá lé nǹkan tí ò rí yóò wọlé irú táìmù lòun rẹ̀ mọ́ ní pé kèje fi lọ́wọ́ báyìí mo ti fi lọ́rò tẹ́lẹ̀ ní gbà kò gbàjẹ́ ìwò bọ́yá immunity rẹ̀ ti reduce so anywhere tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ tí nǹkan bá ti dàrú òun ṣètọ́nù mọ́ wá àwọn bá fẹ́ ṣe nǹkan kọ́ òun tó ní pé nǹkan tó ń wó ṣe tí ó ní maximum impact ní ma ń ṣe pé bóòmù ti lè ṣe tó má ṣe ilé ilé èèyàn mélòó ni ó dánù wọ́n lè yàn kàtà àyàn kò tí tó òun wà kẹyọ kan tó ń wó ṣe tó pé tẹ́ni bá ti lè ṣẹ̀ṣẹ̀ gbé èèyàn 50,000 ló ṣẹ̀ṣẹ̀ gbé òun lòun wọ́n anábì sallallahu alaihi wasallam anábì sọ fún wa adéṣe jábìlì bin abdullahi anábì ní iblis iblis ẹjọ́ ṣẹ̀tọ́n yóò gbé lára sí rẹ̀ báyìí àga rẹ̀ yóò gbé sórí omi lẹ́bírídì tó wá ti gbé sórí omi ibi tí wọ́n ti fẹ́ point of departure nù pẹ̀tọ̀ àti jí láàárọ̀ yìí báyìí àfẹ́ lọ bí iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni sáré kó coordinate àwọn libra àbí kó jẹ́ coordinator tó fẹ́ fi tọ̀ ọ́yá gbogbo yẹn kó jọ ibi láti jọ máa fi kó lọ́wọ́ ìwọ lọ ṣètọ́ náà agbága rẹ̀ sórí omi fẹ́ fún mọ̀ yábá fún sàrà yàwó àwọn tó wá já àwọn ọmọ ogun rẹ̀ tó fẹ́ rán jáde ní gúrùpù ẹ̀yin mẹ́rin ẹlọ́bá ẹ̀yin mẹ́fà ẹlọ́bá ẹ̀yin mẹ́wàá ẹlọ́lé ẹ̀yin feed report ìròyìn bí ìdìtẹ́ lọ ẹwà present report wọ́n bá wá dé fàdínáhùn mínú manzilata tàbá ti dé ẹni tíṣẹ́ ìtọ́nù ó jẹ́ kó jòkó tó mú tí ó jòkó tí ó súnmọ́ àjù pé àà ìwọ ló bá kojú ní àádọ́mọ̀hùn fìtínà ẹni tó kọ́ fìtínà lálájú ẹni tó dára jù tó kó wàhálà káfí lè tọ́ sí pòsíṣàn pé ta ní ó sọ mọ́ ṣe ìtọ́nù yìí yẹjíwò áhàdùnmú ọ̀kan wà dé pé ọ̀rà ìwọ́n tẹ̀ kí ni wọ́n rí ṣe nínú iṣẹ́ tí a gbé lé ọlọ́wọ́ kó lọ lè ní sí àwọn anábì adam kò kó wà lára wọn ọ̀yà kó lè ní fa alto kaza wà kaza mo ṣe báyìí mo ṣe báyìí èmi yóò wà ní má sọ náà kàṣẹ à ó sì ní kọjá rí ìtumọ̀ pé kò dé bí táyà kó dé kò ní impact tọ́ ìkejì ó wà dé yóò wà ní ibi tẹ́mi múra dé mọ́tàlá tùhú ẹni tẹ́mi gbá mú ní àwọn ọ̀nẹ́bẹ̀ adam ní òfílẹ̀ gbogbo ọ̀nà ní mo lò mo kó gbígbó wá bí mo kó bá rí báyìí mo kó bá rí ní òfílẹ̀ hátà farọ́fù bẹ́ẹ̀ na bó wọ́n bẹ́ẹ̀ na múra àti títí tí mo fi fílẹ̀ tó fi tó fi kọ̀yàwó rẹ̀ lẹ̀ mi ò fi lọ́rùn lẹ títí tó fi sẹpẹ́rẹ́tì wọn àti ìyàwó ẹ̀ wa sọ fayudinihi minu you are yes come come come come come are you ready kolo suma mi eh you are ah nema anta kai ìwọ mo se al-amash nina wa ko ni hadith tó gbà dé tó yiwa ó wá lọ sọ́dọ̀ abu sufyan al-iska sala abu nafi amash wa ni on bo ko ito en tó ka wa sọ tó wá ti ko sun fa yel fezin you are dima ìwọ sirada a béèrè pé ilẹ̀ rògbòkà àti ṣe ìtọ́ inú English fi dùn pé ọkùnrin ó fẹ́ẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀. ó ní wípé tọ́mọ bá wà involve ẹgbọ́n pẹ̀lú náà ní separate nísìn òun ti kó wà lábáwọn èèyàn tó pọ̀ báyìí pọ́mọ márùn-ún ni wọ́n bá bí wàhálà lálàá nínú káwọn máa ń fa káàkiri

wípé ìhàláàlì tọ́lọ́wọ́ bá kórìíra jù ní tọ́lá nǹkan ò lè jẹ́ hàláàlì tọ́lọ́wọ́ fún kórìíra àmọ́ tí ká sọ pé àà ah, tọ́lá kò mọ̀ bá ní tó tọ́ ni alá ìtìláàtì yìí pé àtúnyàn ṣe àtúnyàn ṣe ọlọ́wọ́ bó kí ẹ bẹ́ẹ̀ kọ́ ó hàn ní abẹ́ ẹ̀rí Kùránì àti súnà wípé gbogbo tọ́lọ́wọ́ bá fẹ́ kó ṣe ni pé tí nìka bá sì àpapá ìtọ́lọ̀ bá fẹ́ gbogbo àyà kùránì ó ṣòpé báyìí wọ́n tí bá ṣe bẹ́ẹ̀ bá ní ọlọ́run ọgbọ̀n ìjọpótọ́ bá kò bèèrè kalẹ̀ kan ṣe ìdá ọba ṣe kí ní gbogbo ọ̀nà tí ẹ ọlọ́run ọba ń sọ so kí la fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ṣẹ̀tàn ń impact pé wọ́n bá ti sọ lágbájá tó yẹ yóò ta jẹ́tẹ̀ tó bá jó lórí wọ́n bá ti sọnù tán káwọn èèyàn tó rọ́ sọ fún wa ibẹ̀ wá ní pé níjọ́ tí ṣe ìtọ́rùn bá ti wá gbá yàn mú àbí tẹ̀yàn bá ti tẹ̀ láṣẹ rẹ̀ látọ̀ wípé lágbájá ò ti jẹ́ wà léyìí fún ṣètọ́n ṣètọ́n lè jẹ́ wà léyìí fún yàn ẹ̀rọ lè jẹ́ wà léyìí fún ṣètọ́n kí ni túmọ̀ ẹ̀ tábà sọ pé yàn bá ni túmọ̀ wòlíì ọlọ́n ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó súnmọ́ lọ sísúnmọ́ ní tó súnmọ́ lọ́wọ́ ọ̀bà tọ́lọ́wọ́ tó súnmọ́ tó ṣe yí pé tó kó tẹ̀lé ọlọ́run ọba ọlọ́run fi jẹ́ kó súnmọ́ tọ̀tẹ́ náà wá jẹ́ wà lílù ṣe ìtọ́nù náà ìtumọ̀ ẹ̀ ni pé in tí ń dùn mọ́ṣẹ́ ìtọ́nù lẹ́ni ìyẹn ṣe ṣe pọ̀ a ṣe fún ara àwọn ọ̀nà ìfẹ́ máa ń mìí sí àwọn ànábì Ádámù ọlọ́run sọ fún wa pé lẹ́yìn ìgbà tó lọ́nà tó ṣe ìtọ́nà pé òun ti sọ́dẹ ní ìgbé ẹni ẹ̀kọ̀ tán in tó wí ní wípé látàkìrẹ́nà mẹ́rìnbádé na sí bá máa sọ wọn nù kí èso kí máa sọ wọn nù òun ni pé ojú ọ̀nà tí ọlọ́run bá pè ní tọ̀rí kò lè mùsàkìm ni straight line ni bí nǹkan bá straight line bó bá bẹ́ẹ̀ nìjẹ́ èèyàn ní tí mà pé nǹkan kan tẹ́mọ̀ straight sí mà pé ti perfect gbà lọ a sì wá mẹ́ ọ̀hún kan máa fẹ́ sí pé kò ṣe báyìí tó bá ti ń gba nǹkan kan ò tí ì ṣe tó bá yá yóò ṣe báyìí títí tí ó padà fi bọ́ sí 90 tí ó yá 180 pé òun ó sọ wọn nù bóun bá sọ wọn nù tán wàlà á wàlà òmán nìyá nà máa fi kéèyàn máa ní wíṣì kéèyàn máa ro nǹkan tó ṣe yí pé ṣètọ́ọ̀lù ní báyà àchífù máa kó ambitions máa kó aspirations máa kó pé máa máa fi tàn wọ́n pẹ̀lú ibi tó wà yìí nìyẹn ó bẹ́tà ju bó ṣe wáyé lọ náà nítorí ń dọ́ọ̀lù ara rẹ̀ náà ni pé olùgbé ilé tó ń kẹrùn tó ń gbàwẹ̀ tó ń ṣe kíni ọ̀nìṣù ọlọ́run ní dọ́ lóhùn ẹ́ ṣé wò rí pé tó gbé lágbájá ní sínú àtúntò iye ọmọ abúlé gbogbo ẹni lọ́dọ̀ ara ìwọ lè ti bẹ́tà jù lọ òmánìyànà àmánì àlùkàbì àwọn aspirations tó fi àdéhùn ọ̀gbìn dé ẹ́ ìrọ̀ ni ó ó padà láǹdì oníwọ́lá kò máa nìyà náà sẹ́mà pé tí máa ń dùn máa yànjú ara nǹkan tàbí mi lífù láìfù náà ò ní pé ọlọ́run ló ní ká máa jíìmù à ń jíìmù lójú ayé à ń jíìmù lójú àlá ẹ̀yìn olùgbé bí ọba ní nǹkan kan ní sẹ́yìn kan lọ ní sẹ́yìn kan fún àmọ́ kan bára mi báyìí ní sẹ́yìn ni wọ́n wà mọ́tò láàrin táàmì inú rí ó dùn inú rí ó dùn gan-an tó bá padà jí sẹ́wọ̀n pé ah, kò tẹ̀ jọ reality irú inú dúdùn dàdí ẹ̀hún oníṣètọ́nù mọ́ fi gbáwọn ẹ̀rẹ́ olúwọ́lá ọmọnìyà náà hún máa fà ìrójú bá wọn lè pé nǹkan tí wọ́n fẹ́ dì wọ́n fẹ́ dì wọ́n fẹ́ dì wọ́n fẹ́ dì wọ́n fẹ́ dì máa wájú kó mà sí wọn pé àgbàsábà tó ṣẹ lọ́wọ́n bá ní wọ́n torí bẹ́mọ̀ bá ti lẹ́yìn náà kọ wọ́lá àmọ̀rọ̀ náà máa tún wá pa wọn láti kí ni wọ́n ṣe fọ́lá yorùbá ti kún ní àdánà àná etí àwọn dábàá ní wọ́n kọ́ tẹ̀ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí kẹrí lágbáwá lásìkò jàhìlíyà ó designate àwọn ẹranko kan àwọn kan ó fún wọn ní tọ́lọ̀wọ́n tó fún wọn àwọn àkàbẹ̀ tó pẹ̀ ní ni yóò ó lè wo ràǹkún báyìí ó wo màálù àríkẹ́wẹ́ pẹ̀lú ilé ẹgbẹ́ o àlè jẹ́ mọ́ ẹmọ́ jẹ́ ẹmọ́ gùn hmm? fílẹ̀ náà mọ́ fídíẹ̀ ẹran òsà ni bèèrè pé ní kí ló mílé ìyàtọ̀ sí lè wọ́n ni pè náà ṣètọ́ ní oṣù bẹ́ẹ̀ náà fáwọn náà irú bí kí ní ẹ̀wọ́ là náà bá wí ibẹ̀ láti padà rí gbogbo mọ́dé bí kí ní ọkọ̀ mọ́dé bí lọ́wọ́ tó bá ṣe ìjọba yóò ṣẹlẹ̀ sí ọ fara aṣẹ́ ṣe tọ́nù òun náà fẹ́ gbéra ẹ̀ sí kò pé bọ́lọ́wọ́ bá ṣe sọ pé nǹkan jẹ́ halali òun náà ti sọ bọ́lá sọ pé nǹkan jẹ́ haramu òun náà ti sọ ẹ́ yóò wá lo wẹ́pọ̀n ìbẹ̀rù pé kí mọ́dé bẹ́ ẹ̀sìn kan báyìí fún ẹ̀sìn kan báyìí fún kó mọ́ fi dákú ẹ̀sìn kan báyìí fún kó mọ́ fi gẹ́gẹ́ kan ẹ̀sìn gẹ́gẹ́ ẹ má jẹ́ kó jẹ́ wà kó máa fi gẹ́gẹ́ kó máa fi gẹ́gẹ́ kan ẹ má jẹ́ kó jẹ́ kó ẹ má jẹ́ kó jẹ́ lá ẹ má jẹ́ kó jẹ́ fi gẹ́gẹ́ kan hàn bàbá bèrè pé bolo ti wá ó kàn dẹ́rù bà wọ́n náà ni ó kàn dẹ́rù bà wọ́n náà ni tòun náà lẹ́yìn ti rí i pé ní sì ń bẹ̀ lára pé àwọn míì bẹ́ tí ò tí kú lára wọn dùn ní olóyìn ẹ ní fámìlì tiwa àwọn èyí jẹ lá èyí lè má jẹ lá tí ò bá wù jẹ o kò sọ yẹn ní kò sọ kò sí bí má yẹn kó nǹkan lè má wúyẹn jẹ àwọn kan pé ah àyè jẹ látorí wípé nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí wa ah ṣètò àmì ń dikéètì lẹ́yìn ẹ́ lẹ́nà àwọn ti wá àwọn èsè irú nǹkan báyìí ẹ̀yìn àwọn èsè irú nǹkan báyìí àwọn èsè irú rẹ̀ ó fẹ́ ṣàwọn nǹkan kan ní àrọ́mù gbẹ̀rẹ̀ sípò lọ́wọ́ wọ́n la àmọ̀ràn náà hàn wọ́n la yóò bá tukú ní àdánù dẹwọ́ là ámọ̀rọ̀ náà wọ́n bá tún pa wọ́n láti ẹ̀nà ọ̀nà ìgbàdínà fún ọ̀sùn yìí ni wọ́n fẹ́lá yọ̀bọ̀ yìí na kọ́lùkọ̀lá ẹ̀dá ọlọ́wọ̀n ọba bọ́lọ̀ sí dá nǹkan bọ́lọ̀ sí fẹ́kì nǹkan rí òun pa wọn láti rí kan change it sometimes ó change status sometimes ó change role sometimes ó change teacher ibi tọ̀ bọ́lọ̀ ń bá ní òkè ọkùnrin ní kórí báyìí wọ́n ni lọ ojúmọ̀ lọ ẹ̀yẹ́ kóbìnrin náà ṣe yẹn náà creation ọlọ́run kí la ní pẹ̀lú creation ọlọ́run creation ọlọ́run tí ọlọ́run bá sọ́nù ayá yìí àtàwọn ayá ní àtàwọn ẹ̀rí kìí ṣe pé bọ́lọ́run ọba ṣe dá wa nǹkan bọ́lọ́run ọba ṣe fẹ́ kárí olómi kọ́lùkùnlọ́ òní bọ́lọ́run ọba ṣe fẹ́ kárí kìí ṣe bọ́lọ́run ọba ṣe dá wa hmm? tọ́ kí la mẹ́rin pẹ̀lú rẹ̀ bọ́lọ́run ọba ṣe dá yìí nísìn ọlọ́run bó wà pa wá láṣẹ pé tọ́ ọ́yá ìwọ mùsùlùmí mo dá ọ ìwọ ọkùnrin ní ìrọ̀gbọ̀n ìrọ̀gbọ̀n yẹlẹ̀ hmm? ìwọ ọkùnrin oní túbọ̀ mú ọtí lẹ̀ ìwọ ọmọ tí wọ́n bí èékánná yìí bó ṣe wà ní sí gé ṣẹ́rí tó bá ti pé bá bá ti rẹ́ tú ni pé bọ́lọ́wọ̀ bá ti dá wa pẹ̀ẹ́ ká gé pẹ̀ẹ́ hmm? pé bọ́lọ́wọ̀ bá ti dá wa ni ìdodo wá jáde ní rẹ tẹ̀gbọ́lọ́ bá ti dá wa ní kò yẹ ká dábẹ́ ṣùgbọ́n yóò gbogbo gbogbo ní dáadáa ìlànà sọ̀rọ̀ pẹ̀lú fitrọ̀ so fitrọ̀ ni bọ́lọ̀ bá ṣe fẹ́ kárí kìí bọ́lọ̀ bá ṣe dá wa tó bá ìpínlẹ̀ bọ́lọ̀ bá ṣe dá ni bàbá ti róbìnrin náà tó náà bá ti ní ọgbọ̀n àníkò sílẹ̀ bọ́lọ̀ ti dá wa ọmọ bóòlọ́ lọ́n ti fẹ́ kórí bọ́lọ̀ bá ṣe fẹ́ èyí tó opposite ní ẹjọ́ lọ́wọ́ fẹ́ jó oníjọ́ tó bá ṣe yí pé bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ kárí òun ní pípọ́ ọkùnrin má ju obìnrin ọlọ́wọ́n bá ṣe pín róòlù ọkùnrin rí báyìí obìnrin rí báyìí ṣètọ́nù ó sì yóò ṣe jù róòlù náà ó ní ara ọ̀nà tó wọn máa ń sinmi ní ìpàlà yọ̀bọ̀ yọ̀bọ̀ ńlá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n bá ntọ́lọ́wọ́n bá dá àbí ọlọ́wọ́n bá ṣe fẹ́ kárí wọ́n change pattern àti ìpìtọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ wọn nínú bẹ́ẹ̀ kọ́ bó ṣe fẹ́ ṣe ni ṣètò òun náà ní ọ̀dà àti ọ̀dà tó náà fi hàn pé ti láì ìyẹn náà wà ní dá wàhálà alẹ́ lónìí àwọn èèyàn ti tẹ̀lé kòtò wá ti ṣẹ̀tọ́ ẹ̀ ń spec ṣẹ̀tọ́ fàdé sọ fún wa yá ayé alẹ́bí na ámọ̀nú ẹ̀ǹtẹ̀gbọ́lọ́wọ́ gbàgbọ́ làtàtàbẹ̀ wọ kòtò wá ti ṣẹ̀tọ́ ẹ má tẹ̀lé lánàá ṣẹ̀tọ́ ọmọ yẹtẹ̀lé kòtò wá ti ṣẹ̀tọ́ ẹ tó bá tẹ̀lé lánàá ṣẹ̀tọ́ kí ni wọ́n ti fa ìnáwó yá múrùmí fàṣà wọ̀lùmí yóò pa yín láṣẹ nǹkan tí ò dáa nǹkan tọ́lọ́ ọ̀bù fẹ́ òun yóò nẹ̀ṣe àmọ́ náà ní sẹ́gbẹ́ mẹ́rin bá ti tẹ̀lé lánà ní bá ń tẹ̀lé kò tù wá tó lọ́wọ́ bá pè tẹ́lẹ̀ bá ti fẹ́ sọ ọ́nù bẹ́ẹ̀ bá ti fẹ́ sọ ìrànà pátápátá níjọ́ tó bá ti lè jẹ́ kó àtẹ́tì bóun ṣe ń ronú òtútà pé òun lé o ìtòun bá ti rí ní dídá náà nìkan náà rí nà ọlọ́run sọ pé kámẹ́tẹ̀lé ìpàṣẹ ṣètọ́nù tó bá ti lè kó sílẹ̀ báyìí ìnáwó yá mú ìlú ìpàṣẹ wọn lọ́ta ọlọ́run wà lọ́wọ́ látọ́dún láà lékún wa àmọ́tòhó mọ́zàká mẹ́kún àhàdì tí ìbá ti ọlọ́run àti kẹrẹ kò sẹ́ni kankan nù yín tí ó mọ̀ kò sẹ́ni kan ṣètọ́nù ní sẹ́ni kàdí mọ́ kò اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sallam wa ala ọ̀nà tí ṣètọ́rù mọ́ fi ń chéńjì ẹ̀dá ọlọ́run kẹ́bà ti sọ òye pé yóò gbé sọpọlọ àwọn èèyàn wípé èyí tọ́lọ́run bá gbé kalẹ̀ ẹsẹ̀ ti àtàyè báyìí lẹ́sìn máa ṣe níjọba ìsìlẹ̀ báyàn mú débẹ̀ èèyàn ò ní rí ìkàkà tó jáburú láburú mọ́ èèyàn ò ní rí ìkàkà tó jáburú láburú mọ́ àbíkẹ́ ìmáṣe wọlé ẹ̀wù tọ́lá bá sọ fún wa nǹkan tó ṣe kó yẹ ká máa fi yín èèyàn nìyẹn wọ́n fi búyàn ẹ́ nǹkan yẹ ká máa fi bá alábọ́já ẹ̀káyìn ó sì wọ́n fi bú ẹ̀wù láwùjọ wa ní ìsìn báyìí kápẹ́yàn ló lè pé wọ́n ní yahoo ni olè ni ẹ́ tọ́ ààrí ìpè mọ́ àákún wá ń bú èèyàn tó ṣe wípé nísìn olóhun fẹ́ sòdúrú wọn ló gbọ́ wọn kò smart tó wà pa ń wò smarti bò òun sàgbà àjòkó síbẹ̀ ò lè sórí láíláí ẹ́ lẹ́yìn ìbò gan wọ́ọ̀dù oríire òun gan kò yé èèyàn gan mọ́ ẹ́ báwọn èèyàn ń pè lóríire nǹkan yọ ọ̀kan lọ́dọ̀ àwọn tó na ọ̀nà náà lówó kọ́lá àwọn kó bá àwọn táwọn náà láwọn ọdìgbọ́n nísìn ní chọ́ọ̀chì tẹ̀ ò ní kẹta tó ń dán polo ẹ̀yìn tí bá sọ̀dá ń wí gan ó fẹ́ rí ìṣìjú ń dánkọ́ ní LBS lọ business school dóun náà sọ náà nù gbígbó sáà sí rógbó bí jésù wà sí nàìjíríà sáà fowó wá so tí ṣe tó ń bá ti báyà ń gbọ́ yóò dìkò pé nǹkan tí ò da kódà nǹkan tó da wọn máa fi gbóyàn in tí ò da làwọn yóò fi fakọ ẹgbọ́n kan táwọn àjọ anábìlóṣù àná bẹ̀rẹ̀ gbogbo wọn dára táwọn èèyàn sọ ní sáàkìrì anábẹ̀ homosexuality fanabi lóòtù alayhi salatu wa salam àtàwọn ará alẹ́ rẹ̀ ẹgbọ́n tó rí onírọ́bì najini wa ahli mimma ya'malun ọlọ́run lámí làwọn ará alẹ́ níbi tó ń ṣe torí òun mọ tí ó tó torí ẹ̀rọ tó pọ̀ wá wọ́n wá gbọ́n sáwí àwọn tí ah, ah. wọn jáde kó ń lù ẹgbọ́n àwọn aláburú wọ́n ní elélùtù àtàwọn èèyàn ìjáde kó olú ìnáhùn ònáṣọ́ ní àtàtọ̀ harun àwọn ń tẹ́lí bá wọn má àwọn tàbí pé àwọn náà pé ká lé àwọn tó mọ́ kó olù ó sọ ànábì lóòtù ní lẹ́fù bí dẹ́sì mọ̀ pé tọ̀ wọ́n ti change pítọ̀ wọn ànábì lóòtù bá wọn sọ pé ah, àwọn ọmọ pé wọn láìka ni àwọn ọmọ láìka yìí àwọn àlejò mi yìí ẹ má dojú tì mí àwọn kìí ànábì yóò tún wá láti sọ fún wọn bí dẹ́kun pé nǹkan ti dàrú ànábì yóò tún áhùlá ìbànájì àwọn ọmọ obìnrin mi ní àwọn ọmọ obìnrin sátẹ̀lé mi ní ẹ fẹ́ wọn ẹ fi wọ́n pààrọ̀ èyí tẹ́ ẹlẹ́fẹ́ ṣe ń kún tó ń fa èlé wọ́n ìpínlẹ̀ náà lọ́ba fẹ́ ṣe wọ́n ní làkọ́dẹ̀ àlèmta mọ́lẹ̀ náà fi bànájì kàmìlì hàpù wọn náà bá ní gàgàgbà fẹ́ fáwọn ọmọbìnrin ṣe wà iná kẹlẹ̀ tààlàmù máa ń rí ìmọ̀ tá ń wá náà ẹgbọ́n kan kọ́dà wọ́n tó ń tẹ̀ ẹ̀fẹ́ ẹlòmí ìmọ́lẹ̀ àwọn ọmọ tá ń wá náà wọ́n tó wọlé rẹ̀ ń là ń wá tó àlejò ti o wọn mọ wọn rí o wọ́n sì ń lè kílèmù sí wọn wọn fún mọ̀láìkà ni wọ́n ẹgbọ́n wọ́n rò pé ìnáhùn ìnáhùn yàtàtọ̀ àrùn àwọn mọ́ra àwọn òfin gbogbo àwọn ìbàjẹ́ yìí ẹlẹ́wọ̀n kó nígbàtọ́ láwọn bó describe rú nǹkan tó ṣe ohun tó ṣe tán ti gba àwọn ọlọ́ni làámùrùk mo fi ẹ̀mí ìwà nẹ́bì búra iná rob láti sakrati him yàmàhó ó mo ṣe lè tú ṣẹ́rin tápẹ́ tápẹ́ sakra ní pé wọ́n ní èyàn ti mú tí ó ti wà intoxicated tí ó mọ̀ tí ń ṣe mọ́ kó mọ̀ wá dàbí pé kò tẹ́ ẹ̀gbọ́n kankan bó ti yá wèrè bó ṣe ráhùn màláíkà ọkùnrin lórí o ó ti yá wèrè ní gómìnà lórí kò gbọ́n kankan wọn sí lóòrùn gbogbo ní ìdáhùn ọ̀rọ̀ ìdáhùn ti gbà mú ó sọ́ ó sọ di dìde sọ ara tí ṣe ìtọ́nà ọmọ sí náà ní pé gbogbo òkú tọ́lọ̀ bá dìde kalẹ̀ ńkọ́ o yóò sì tẹ̀sílẹ́nu tí ò dáa fún yàn èèyàn ní nọ́mà mọ́ èèyàn ní nọ́mà mọ́ ó sì ti láwọn irinṣẹ́ tí máa ń lò ẹ̀ ń jẹ́ ìdíẹ̀ làwọn irinṣẹ́ yàn téèyàn níwọ̀n pé nǹkan pọ̀ lára yàn ẹ̀ yóò lo obìnrin yóò lo orin gbígbọ́ orin tó bá ti sometimes nígbà tí mo máa ń wò pé ẹni

ìrònú lọ wọ́n kàn wọ́n kàn bọ́ sí ilẹ̀ for some time ni ìṣẹ́gbà ní nàìjíríà yìí kàfà àgbọ́ta kó padà wáwò kò gbé ìgbẹ̀kan lọ ẹ̀ẹ́lẹ̀ fàárí ni ṣẹ́gbẹ̀kan tó bá ìgbẹ̀kan bá fẹ́ pààrùn ní ẹkùnfẹ́ ní ẹgbẹ̀ ìkan ṣe òun ogun kan tẹ́ kó fi make effort kò ní make ọ̀rán sọ pé làámùrùkà ìlànà láti ìsàkíwàtí ilé àmà ó ti mú wọn láàrin pé nítorí pé tó mú tí ni wọ́n ń dààmú pé no àfi táà bá tó yanjú ni wọ́n ti wà intoxicated wọ́n ti wá wà addicted tí ẹ̀ bá ti wà ní kẹ́ẹ̀dùtọ̀ yóò ní ìdìbí bá kásà máa fún ní díẹ̀ díẹ̀ òfin lè máa kí ìpù láì oníṣẹ́ ìtọ́nà fẹ́ sọ wá dé ṣùgbọ́n kálukú náà máa ń wárí pé ọlọ́run bá kó ṣèlú wa dáadáa fún wa ó ṣe nǹkan nírọ̀ fún àjù báyìí lọ níbi táwọn ìlú ti dá àwọn èèyàn mọ̀pá burú láwọn kiri kọ́lá kó mọ́ tẹ̀sìn lẹ ara problem ti Canada ń fèsì ẹ̀jẹ̀ nu ọ̀rọ̀ drug èyí tẹ́ ọ pé nǹkan dáa lọ́dọ̀ tiwọn ó ti ká àwọn ọ̀pẹ́ àbúrú ah, eléyìí gbogbo yìí gbogbo àwọn ọ̀dọ́ tẹ́ kán bá wa dìvẹ́lọ́pù ló kán wà productive eléyìí oníjẹ́ kán sẹ̀rẹ̀ àwọn ọ̀sẹ̀ pẹ̀lú ti wo fẹ́ kán sì ṣe dáadáa àwọn òkú yà báwọn eléyìí kán bá gbádùn náà tẹ́lẹ̀ kò síṣẹ́ tá fún wọn sáájú máa mú gbó tiẹ̀ lọ àwa fi ń yọ wọ́n fún omi pé wò ó sẹ́yìnbọ̀ náà bá nọ́mà náà tẹ́lẹ̀ wọ́n padà wọn pariwo náà pé èfi fifty percent ní ọ̀nà primary fún náà ẹ yọ òun kúrò ní òjé báwa rí sí problem ó dìgbà tí ìwà bá tó da fátọ̀ nǹkan ṣètọ́ ọ̀nà náà ń gbá àwọn èèyàn mú tó pọ̀ àbáwá òkú tí ṣètọ́nù bàbá wa ṣiṣẹ́ lọ tó dàkà má fi gbére ẹ̀kọ́ wọn ọlọ́mọ ibi ṣètọ́nù bàbá mú ọlọ́mọ bá kó tún lu wa ṣe fún wa kó ṣe kàn lọ́rùn fún wa jù báyìí lọ kó jẹ́ kí ayé wa àtọ̀run wa kó rọrùn ogun tọ́lọ́mọ bá ṣe fún wa láyé kó jẹ́ ká lè mọ̀ pé míǹsì lè fún wa yọ̀nà ọlọ́run ẹ́ kó sì wàá gbàṣẹ́ wa tá a bá ṣe اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وبك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك humo y lámparas de gobierno.